wow okay mo pa iná bíbá yẹn lè dáná. We worship you, Lord. Thank you, Father. Thank you, Lord. Thank you, Holy Spirit. Thank you, King of Kings. Thank you, Lord of Lords. Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé thank you father Ọlọ́run ẹ ṣé àti kan Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé. grateful, oh Lord. We are grateful, oh Lord, for all you have done for us. We are grateful, oh Lord. Every six months. <laughs> We are grateful. Hold your, Ojú ojú kámẹ́rà ìdọ̀tí. I am grateful, oh Lord. We are grateful, oh Lord, for all you have done for us. We are grateful, oh Lord. Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mọ́ ẹ ṣé. A dúpẹ́ fún yín àgbẹ̀yìnga, a ṣe yín lọ́ba. Ajúbà rẹ o, bàbá àrà tó mọ ìyọ́mọ rẹ̀. Bàtà tí mo wọ̀ yìí, wọ́n bá mi wá bá mi mú slippers kọjá lè tolú ìbàjẹ́ black ìbàjẹ́ silver ìbàjẹ́ any colour any color. fún mi white anyway má fún mi lè tó há ìṣẹ̀lẹ̀ tó bá ṣe flat ní ìfẹ́ bàtà to ga lónìí. Eh? White, yeah, white it's okay. ọlọ́run ẹ ṣé thank you lord. ọba tó ń ṣohun tẹ́ni kankan ò lè ṣe orúkọ rẹ ti nìyí tó ọlọ́run tó ń ṣohun tẹ́ni kankan ò lè ṣe o orúkọ rẹ ti nìyí tó Jehovah you are the most high. Jehovah, you are the most high God. King of kings, you are the most high. Lord of law, you are the most high God. Ọba tó ń ṣeun tẹ́ni kankan ò lè ṣe èyí. Orúkọ rẹ̀ ti nìyí tó. Ọlọ́run wa tó ń ṣeun tẹ́ni bọ́dì kò lè ṣe o. Orúkọ rẹ̀ ti nìyí tó. Jehovah, you are the most high. Jehovah, you are the most high God wíìgì dàbí sponge ó ṣe rí lórí mi ó dàbí ti chinese olùwẹ̀ ṣe. Heavenly Father, eternal rock of ages, Bola Folashade say thank you this moment. I worship you, Lord, because you're God, nobody like you. It's we're not too sad that be So tell me glorified forever in Jesus' name. Lord, we say thank you. Father, we worship you. We appreciate you for everything you have done in our life, for what you are going to do again. Thank you for your presence. Thank you for your love. Thank you for everything hallelujah bí ọ̀ntọ́ ní mi jesus ní bàbá mi àti ọlọ́run mi mo dúpẹ́ fún yín lọ́pọ̀lọpọ̀ mo ṣe yín lọ́ba fún oore tẹ́ ṣe fún ayé wa ẹ ṣé bàbá ọlọ́run ẹ ṣé gbogbo àwọn ènìyàn tí ó wà lábẹ́ òun wa lónìí ẹ ṣé bàbá ẹ ṣé olówó orí wa ẹ ṣé ẹlẹ́dà ẹ ṣé àṣẹ̀dá ọba tó dá gbogbo èèyàn tẹ́nikẹ́ni kò dá kábíyèsí ọba tó mọ ènìyàn tẹ́nikẹ́ni kò mọ̀ kábíyèsí elédùnmarè ọba tó ní gbogbo èèyàn tẹ́nikẹ́ni kò rí kábíyèsí ọba tí òkú tí òsì lè kú láíláí kábíyèsí alágbára gíga alápá jábíjábí ẹkọ ọkọ fáráhùn kìnìún ìyá juda mo dúpẹ́ o gbogbo orí tẹ ti ṣe fún ètò máa tún ṣe ọlọ́run ẹ ṣé àfihàn fún yín àfògo fún yín àdúgbò fún yín gbogbo àtà ń gbàdúrà níkọ̀kọ̀ àti ní gbangba ẹ̀ ń gbọ́ ẹ̀ sì ń ṣe ọlọ́run ẹ ṣé olùgbàlà ẹ ṣé olùgbàlà ẹ ṣé ẹ̀mí wá gbà àkóso dárí ẹ̀ṣẹ̀ wa jù wá ṣàánú fún wa The Bible says, in the presence of the Lord is a fullness of joy. Daddy, let there be your presence in our life in the mighty name of Jesus. I cover myself, my people, God of Jesus. O oh Lord, take total control right now in the mighty name of Jesus. Ọlọ́run gbàkóso ayé wa lórúkọ Jésù olùgbàkóso olùgbàkóso ẹ̀mọ́ gbàkóso olùgbàkóso olùgbàkóso olùgbàkóso olùgbàkóso olùgbàkóso olùgbàkóso olùgbàkóso ohun gbogbo tá a ṣe lónìí olùbá wa ṣe ojúrere àti àánú rẹ̀ Olúwa wọ̀ fún wa bí aṣọ gbogbo àwọn tó ti celebrate ọmọ tí ẹ fún mi Ọlọ́run jọ bá mi celebrate wọn ohun ayọ̀ ohun ọpẹ́ ohun ìdùnnú kò ní sí nínú ilé wọn lórúkọ Jésù ayọ̀ ó máa gorí ayọ̀ nínú ilé gbogbo wa lórúkọ Jésù ọpẹ́ yóò máa gorí ọpẹ́ nínú ilé wa lójoojúmọ́ ìyìn yóò máa gorí ìyìn nínú ayé wa nínú ilé wa lójoojúmọ́ lórúkọ Jésù Kristi Násárẹ́tì ohun tó bá ti ń pa wá kò ní pa wá lórúkọ Jésù Ọlọ́run gbà kóso I can't thank you enough Lord I just say thank you dáàdi lẹ́ẹ̀kan tí mo sọ pé ẹ ṣé o Ọlọ́run ẹ ṣé o Ọlọ́run ẹ ṣé o Ọlọ́run ẹ ṣé èmi náà celebrate ọmọ mi ọlọ́run àdúpẹ́ fún gbogbo ayé wọn ọlọ́run jọ̀ọ́ o gbogbo eré tẹ́ ti ṣe fún wọn náà má jò bàjẹ́ tẹ́ ṣe fún má jò bàjẹ́ olórúkọ jésù olúwa jẹ́ kó re ilé mi àti tọmọ ayé àwọn ọmọ mi àtàlé ọmọ olólùfẹ́ mi pátápátá kó máa lé lójoojúmọ́ oore yóò máa lé sí i lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa oore yóò máa pọ̀ sí i gbogbo ẹni tó wíṣọ ọmọ mi congratulations yesterday I pray for you that God Almighty we allow congratulations every day by day in the mighty name of Jesus you will continue to move from celebration to celebration joy to joy in the mighty name of Jesus Christ àwọn tó ròyìn pin lórúkọ Jésù ìpinnu wọn yóò wá sí asán yóò di òfò ọ̀run yóò fagilé gbogbo ẹni rò wá pin ọ̀run yóò fagilé ìpinnu wọn lórúkọ Jésù àwọn tó ti ń wọ́jọ́ ẹ̀sìn náà rò kó ń fẹ́ fi wá ṣẹlẹ́yà ọ̀run tó dá ayé yóò tà sí ọ̀run kò ní jẹ́ kí ọjọ́ ẹ̀sìn náà kó wáyé gbogbo ẹni bá lò máa fi wá ṣẹlẹ́yà àwọn gangan yóò ṣẹlẹ́yà wọn ẹni bá lò máa fi wá ṣẹ̀sìn ọ̀run yóò fi wọ́n ṣẹ̀sìn ẹni bá bínú sí oore wa bẹ́ẹ̀ ni ọlọ́run jọ ìdájọ́ tó tọ́ àti tó yẹ ọlọ́run ó ṣe fún wọn ni ọlọ́run jọ jẹ́ kó lè máa pọ̀ sí o láyé tèmi àtọmọ àti àwọn olólùfẹ́ mi lórúkọ jésù ọlọ́run gbà kóso ọlọ́run god of promotion i pray lord for promotion as from now father let promotion continue in my home in my life let promotion continue in my people's life in the mighty name of jesus let promotion continue continue continue you are the god of flourishness father lord flourish my means financially materially. Flourish my daughter, my children. Flourish all the people who are celebrated of. In the mighty name of Jesus, let my country be flourished. Let Canada continue to be flourished. Let my country be flourished. Let Nigeria be flourished. Let America be flourished. All over the world, we pray for peace, east, west, north, and south. Let peace reign in the name of Jesus. In our home, in the name of Jesus. Any tó bá lò wò ní fún wa ní ìsinmi ẹ̀dá bẹ́ẹ̀ olùwàgbà sinmi wọn lórúkọ Jésù. Ẹnikẹ́ni tó bá ṣà ń wá ibi fún wa ṣá tó bá dirapọ̀ tó ń wá ogun fún wa ṣá wọn ò ní sinmi ẹ̀dá bẹ́ẹ̀ yóò láyọ̀ yóò fún wa ní ìsinmi lórúkọ jésù a máa láti náà ọpẹ́ dénú ọpẹ́ inú ògo dénú ògo inú ìyìn dénú ìyìn bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà the permanent testimony will continue in our life gbogbo retí ọlọ́run bá ti ṣe fún wa kò sí ọ̀wọ́n tí èṣù àti ẹ̀ṣẹ̀ máa lè gbàjẹ́ àbí láti gbà sọnù àbí láti bàjẹ́ lórúkọ jésù èèwọ̀ náà nítorí pé a fi gbogbo ẹ̀sìn ọwọ́ ọlọ́run Mm. bẹ́ẹ̀ ni we commit everything into the hands of God kò sí ẹni tó lè já oore gbà kò sí ẹni tó lè borí sọnù lọ́wọ́ Ọlọ́run nítorí pé àwa gbé ojú wa sí orí òkè wọn níbo ni ìrànlọ́wọ́ wa yóò ti wá ìrànlọ́wọ́ wa máa ń tẹwọ́ Ọlọ́run wá ní gbogbo ìgbà ni ó ní tó dá ọ̀run wa yé òun kí ó jẹ́ kí ẹsẹ̀ wa kí ó yẹ̀ ní ti pa ọmọ kì í tó gbé kíyèsí ẹni tí ń pa èmi àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi mọ́ kì í tó gbé bẹ́ẹ̀ ni kì í sùn olúwa ní olùpamọ́ wa ní òjìjẹ wa ní ọwọ́ ọ̀tún wa òrùn kí yóò pa wá ní ìgbà ọ̀sán tàbí òṣùpá ní ìgbà ọ̀run olúwa yóò pa mọ́kò nínú ibi gbogbo yóò pa ọkọ̀ ọmọ yóò pa lọ àti àbọ̀ ọmọ láti ìgbà ilà sẹ́lẹ̀ àmín ẹ̀rí wa kò ní bàjẹ́ lórúkọ jésù kò ní bàjẹ́ lórúkọ jésù gbogbo ẹni ṣiṣẹ́ fatafata ẹni gbìyànjú láti bẹ̀rẹ̀ wa jẹ́ gbogbo tó bá fẹ́ yóò dàlé wọn lórí kò ní ṣe bàjẹ́ fún wọn torí àti gbogbo ẹ̀lẹ́ ẹwọ ọlọ́run kò ní bàjẹ́ ọmọ mi ò ní bàjẹ́ ayé mi ò ní bàjẹ́ ayé ọmọ mi ò ní bàjẹ́ àwọn olólùfẹ́ wa ò ní bàjẹ́ orílẹ̀ lójoojúmọ́ ni à ń fi àwọn olórí wa àti àwọn orílẹ̀-èdè wa sí ọwọ́ ọlọ́run alàyè kò ní bàjẹ́ olórúkọ jésù ọgbọ́n ìmọ̀ àti òye tí orílẹ̀-èdè wa yóò fi dára tí ó ti ń dára tí yóò fi ní bàjẹ́ tí ó máa dára sí olúwa yóò fi fún Hmm. gbogbo àwọn olórí náà lórúkọ jésù ọlọ́run gbàkóso strength lord release it o lord thank you father because you answer prayer i worship you lord because you are god because you are god in jesus wonderful name i pray once again lord i appreciate you lord or oh, for the people who have celebrated a lot of prayer a lot of people even some believers me i thank you all for everything you have done god bless you god bless your home god bless those of you who are married god bless your union god bless your marriage those of you who are expecting good thing you want one thing or the other you want God to bless you one way or the other the Lord will release that blessing to you your blessing your hope will not be cut short in Jesus name ògo rẹ ò ní bàjẹ́ ògo mi oni, ní bàjẹ́ ògo wa ò ní bàjẹ́ ògo rẹ ò ní bàjẹ́ ògo mi ò ní bàjẹ́ bẹ́ẹ̀ gangan lórí kò sì ní padà Jésù Olúwa amen you are welcome once again I just want to appreciate anytime I'm talking on this platform uh, a lot of people because uh, I could not be controlled by people yes I cannot be controlled by anybody. I will do whatever I feel. But you know what? I appreciate all of you and I pray for you. I really appreciate all of you that come on, on my platform to celebrate my daughter yesterday. God bless you all. God bless you all. I'm still going to, my daughter is still going to appreciate you. You understand me? I'm still going to tell her to appreciate you. Okay? So, ẹ goni gan ni, mo dúpẹ́ o, ẹ ṣé, mo kàn post ẹ̀ mi ò mọ̀ people will comment like that. God bless you. Okay? I read people ẹ ṣe gan ni so I I study it when I was bikin tó sùn lánàá I was trying to reply and uh, pray for people also but for those who I cannot pray for you can see that under the comment I say God bless God bless God bless God bless and that is it and when God bless you you know blessing of God alone is not about money alone some of you may have money you may have one thing or the other you wanted some may be need you are in need of one thing or the other Mighty God will bless you, surely bless you in the mighty name of Jesus Christ. So thank you so much. God bless you. Thank you so much. I appreciate you. God bless you. Okay. So uh like um I want to say this. The government, I don't want because feel this moment I don't feel like talking much, okay? I don't feel like talking much, okay? There is time for everything. So, I, for our, our men, the people, good people, anybody, let me, let me tell you, if you want to be a good person, and you're a good person, you also want to be a good leader, you're a good leader, do you know one thing? a good person the bad people they cannot be your friend even good leaders our leaders who rule our rulers I can see they have no they rule the go the country they govern the people but a lot of people don't like them because um, they see not that because they do bad thing I can understand now. Most of all, we don't understand many things at times, you know. It's not it's not easy to be to be to lead. It's not easy to lead. And um, police do say something. Wọ́n máa ń sọ wípé àwọn ọlọ́pàá wọ́n ní they are friends to the community they are friends to the citizen wọ́n máa ń sọ báyìí wọ́n ní ọ̀rẹ́ ọlọ́pàá ọ̀rẹ́ aráàlú that they are friends to to the citizen do you know to everybody but they cannot be a friend to everybody because a police a good police that want to actually work according to iṣẹ́ tó gbà gbogbo he has to be enemy to the criminals and gbogbo èèyàn tó bá ti fẹ́ ṣe dáadáa tí ò bá ṣe easy láti control by people they will hate you you understand me people don't hate the people they can use they hate people they cannot use they hate people who are can, who cannot be easily be manipulated or be to be tricked you understand Like yesterday, I was talking to somebody. I don't have time. I just want to appreciate people who celebrate my daughter, especially one moment like that. I'll still do that separately, you know. Would you come here and do it? What's the problem. So. I forced myself to do something few days ago. I mean, this early this month. Seriously, I was forcing myself. I forced myself and uh, I forced myself. <laughs> and somebody was, you know, hey God, move fẹ́ sọ̀rọ̀. I just want to tell you that just please God do what is right tó bá gé orí ẹ sílẹ̀ fún ẹni tí ò fẹ́ràn ẹ àbí ẹni tí ó jẹ́ pé aláìmoore kò sí kankan tó máa ṣe sí fún ẹ o tó bá fayé ẹ ṣe sàráàfà aláìmoore tó bá kú tiẹ̀ o. èmi o mo mọ̀ọ́rẹ́ o ẹ ṣé ẹnìkan ṣe nǹkan kan fún mi lánàá I excuse myself to do many things about money these days I excuse myself gan I excuse myself ọdún iṣẹ́ mọ̀ pé mi ò lọ́bi iṣẹ́ láti bíi oṣù kan bọ̀ tí iṣẹ́ yẹn náà kò ń ṣòun ló máa ń sustain mi torí nígbà tí mo ń ṣiṣẹ́ yẹn gan-an kò ọlọ́run jó ka ṣó ti yé yín mẹ́yìn ṣùgbọ́n iṣẹ́ yẹn tún relief díẹ̀díẹ̀ ti understand ó tún wá yàtọ̀ sígbà tí yóò ṣe rárá ṣe ti understand ọjà dẹ̀ rí bákan náà business as a business woman there was no business at this time a lot of things stand still so for some people I still find it it's not easy for me I still find one way or the other to bless them you understand me and uh, it wasn't recognized. I excuse myself, Gideon. It wasn't, that wasn't recognized. Because, like, somebody expecting, maybe somebody is expecting you maybe 500,000, example, and you now give, uh, like, uh, maybe somebody is expecting 100,000, you now give like 20,000. You understand me? It's better I now realize that téèyàn bá expect bí a fifty thousand lọ́dọ̀ ẹ̀ tó wá sọ pé a fifteen thousand or twenty thousand ni mo ní o pé ṣe máa manage ẹ̀ sìn in fact ẹ bá máa manage ẹ bá máa sọ bẹ́ẹ̀ fún ẹ bá béèrè pé ṣe máa dúró tó bá ti pé táyé fifty thousand tẹ́ ní ìyẹn bá ti yọ máa fún yín tó bá schools ara ẹ tó bá fún wọn ní twenty thousand or fifteen thousand ní nǹkan tó nídìí wọn ní kàǹtẹ̀ sí tó bá di lọ́la o wọ́n máa kàǹtẹ̀ bí ipò ṣe nǹkan kan ni so tó bá forí ẹ̀ tó fi gbogbo ayé ẹ̀ tó fọ̀rọ̀ ẹ̀ ṣe fún àwọn ènìyàn tó bá máa turn ẹ̀ down wọ́n máa turn ẹ̀ down ni o so have yourself okay so I'm learning many things at this time but a lot of people they be telling you they believe that tó o bá ti eh anyway sha I don't need to talk much ntí mo kàn fẹ́ sọ fún yín ni pé those of you love me dearly I know some people love me they love my daughter and the English people say when you love me you love my dog I thank you so much. You understand me? God bless you. Those who want me to excel, who want my daughter to excel, who congratulates me, God bless you. Okay? because kì í ṣe gbogbo èèyàn lèèyàn máa congratulate o lórí social media especially tí n bá post tí wọn bá fi love àti like sí mi ò ń force àwọn èèyàn láti ṣe but those who do that I bless God for your life and again it doesn't count at times nígbà tí àwọn èèyàn bá dìde fún ẹ láti sọ wípé wọ́n pọ̀ gan lórí platform ẹ o lè má rí wọn nígbà tí problem bá wà kó rí wọn gan tó bá wá nídìí wọn face to face kó má rí wọn kó jẹ́ gbogbo èèyàn tó bá rí lórí media. kó jẹ́ kó kàn fò lọ lórí mídíà ṣótiyé kọ́kàn fò lọ lórí mídíà kó má rí mo ti rí experience lóríṣiríṣi of recent a lot of people don ti mú sí police station wọ́n lérò gan ẹ̀ ní anybody mọ́ tó bá ti yá a ti rí lórí bíbá yìí náà àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá ń ṣe iṣẹ́ àti wọ́n máa àwọn èèyàn máa ń pọ́n wọn lé gbọ̀ngbà tó di pé wọ́n ní problem yẹ wọn ọ̀rẹ́ anybody kódà ọlọ́run nìkan ni wọ́n rí àti àwa so I don't really move by what lórí orí Facebook bẹ́ẹ̀ yẹn it's good because wọ́n máa wí pé ah mo ní crowd wàá fi make owó ó ti yẹ bọ́ọ̀sì àwọn a lot of people tó máa ń fúnyàn ní crowd àwọn ibi tí mo ti make owó rí little money tí mo ti make tí n bá wo gbogbo fídíò yẹn kò sí Nàìjíríà kọ̀ọ̀kan tó bá mi share fídíò yẹn àfi ibi tí wọ́n bá ti sọ̀rọ̀ mi ní burúkú tó jẹ́ pé wọ́n ti fẹ́ nail ara wọn tó tó tó tán fẹ́ para wọn tó ti bẹ́ẹ̀ yẹn tó bá fẹ́ go viral nǹkan tí ò bá kàn dà wọ́n kàn gbé you understand me so the video tó lọ viral yẹn gbogbo àwọn tó wà ń bẹ àti dúdú àti funfun àti pupa tó wà nídìí ọ̀rọ̀ yẹn tó bá mi ṣe god bless you gbogbo ẹni tó ti contribute to my progress in one way or the other god bless you bẹ́ẹ̀ni but mo fẹ́ sọ fún ẹ don't excuse yourself much don't die for people if you are not Jesus Christ and I don't think Jesus Christ is is oh, oh, oh, yóò ti yé kò padà wá mọ́ tó máa ma padà wá mọ́ pẹ̀lú ìdájọ́ ni so don't die for people if you die for people you just die for fun o oh, ní láti sick. nítorí èèyàn like giving your headache yourself headache because of people who don't value you but those who value me I don't know you but God knows you gbogbo ẹni tó ń mọ value mi tó ń mọ value mi tẹ value mi those of you value me. the Lord will not take away your value you will value forever together with your children Almighty God will value you he will put more value into you and your children and your home whatever you do will be valued really on the media like this we need people most of the time for us to earn money but a lot of people they will stand there somebody was now saying to me ah ó mọ nǹkan ẹni tí ó bá ti ṣàánú fún yàn kò lè ráàánú gbà ṣé mi gangan ṣé mo ní you know they are asking me for what I don't have àwọn tó dẹ̀ sọ yẹn àwọn tó lè sọ expect ni mi ìdárúkọ anybody mi ìdẹ̀ ní dárúkọ anybody you understand me wọ́n lẹ́yìn tí ó bá ti ṣàánú fún yàn kò lè ráàánú gbà bọ̀ mo dúpẹ́ fọlọ́run tí ò dàbí ènìyàn tó rí mi tó ṣàánú fún mi àánú ọlọ́run wà lórí mi God is with me tí ọlọ́run ò bá sí pẹ̀lú mi àwa kọ́ la máa sọ àdúpẹ́ fọlọ́run so mo kàn ń sọ fún yín don't die because of people do your best and leave the rest okay àwọn kan wà some people wọ́n bá dá wọn pé kó má more ni agbádá ìmore la fi wọ̀ wọ́n omi àìmore ni ọlọ́run dá ló fi sí ẹ̀jẹ̀ wọn lọ́jọ́ tó máa dá wọn ó yé there is nothing you can do to them lójoojúmọ́ tí n bá sọ pé níbi by Canada pé God bless all the Canada God bless Quebec God bless all the people who have helped us àwọn ẹlòmíà tún máa rí i pé kí ni wọ́n ṣe fún ẹ torí pé ó ti yé bẹ́ẹ̀ kí ni ó ṣe wọ́n máa rí wo they don't want you to they don't want you to appreciate anything like even when those who tortures who even tortures me those who even suffered me I thank them at times because nígbà mìíràn máa wá rí i pé okay wọ́n dẹ̀ ń kọ́ mi lọ́gbọ́n mo kọ́gbọ́n mo kọ́ many things ó ti yé i learn many things yeah ọlọ́run ẹ ṣé thank you father thank you lord thank you holy spirit thank you king of kings thank you lord of lords àwọn oríṣiríṣi èèyàn náà tó dẹ̀ máa ń wà àwọn ẹlòmíràn wọ́n prevent kí trouble yẹn máa wà fún ẹ àwọn ènìyàn nìyẹn tó máa báyìí máa prevent pé kò gbúdọ̀ ṣẹlẹ̀ kò gbúdọ̀ ṣẹlẹ̀ àwọn kan dẹ̀ wà tó yẹ pé wọ́n á jẹ́ ká burú ṣẹlẹ̀ sí ẹ̀kan tó gbà ẹ́ nínú ìgbèkùn ṣó ti yé some people they will create the problem for you they want to see you in problem wọ́n wá jáde àwọn ló create problem yẹn fẹ́ wọ́n wá jáde wọ́n lè wá láwọn gbà ẹ̀ so wàá máa rántí pé ah, àgbà tó wà ní problem wọn ló gbà ẹ̀ àwọn dẹ̀ ló fi ẹ́ síbẹ̀ ìyẹn ò kì í ṣoore ẹni tí ò mọ bó tiẹ̀ ṣe débì kan tó kàn déédé rí ẹ pé you need something and gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn mi may God show you mercy gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn mi may God show you mercy ah gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn mi may God show you mercy sí six months níṣẹ́ mọ̀ pé four months six months ago ó ti ju six months lọ ṣá Six six months jẹ́ kí n let me keep my things to myself God is good to me God is what is good to me kó ṣe bí èèyàn ṣe ń wò àti bí èèyàn ṣe ń ṣe lọ́lọ́run ṣe ń ṣe o ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé kì í ṣe bí èèyàn ṣe ń pin ọlọ́run ṣe ń pin o ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run lè àwọn èèyàn lè fún ẹ ní ìdíbàjẹ́ kán dẹ̀ pé ní tó dára ọlọ́run ẹ ṣé tí ọlọ́run kì í ṣe ènìyàn ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé gbogbo àwọn tó kórìíra wa ọlọ́run jọ bọ́n ṣe fẹ́ fún wa kó rí bẹ́ẹ̀ fún wọn àwọn tó fẹ́ràn wa ọlọ́run jọ bá wa dá wọn láre ẹni tó fẹ́ràn èmi àtọmọ mi ọlọ́run bá wa dá wọn láre àwọn tí ẹ bá ti lò wá fún tí ó jẹ́ pé wọn mọ gbogbo ohun tí ẹ ṣe fún wa náà ọlọ́run ìdájọ́ tó tọ́ náà tó yẹ ẹ bá wa ṣe fún wọn orílẹ̀-èdè wa lẹ́ǹkan sí ọlọ́run bá wa tú ayé tiwa ṣe o torí àwa náà contribute di orílẹ̀-èdè bàbá nígbà tó orílẹ̀-èdè náà bá dára má jẹ́ kó fi èmi àtọmọ mi ṣàwátì olórúkọ jésù inú wa yóò dùn ọkàn wa yóò balẹ̀ thank you all for all of you who have appreciated my daughter who celebrate us thank you. thank you olùmáyọ̀ thank you odùmáyọ̀ thank you God is good. o ti kó sílíbàsì jáde o ti bá mi kó sílíbàsì jáde. Thank you. I can't take on God enough. slippers wò ló kó fún mi ok jẹ́ ń bọ́ thank you ẹ ṣé gan ni. nígbà tó kù few days I don't want to me ìfẹ́ tell story I don't want to tell story. God is good. Olúwa ẹ ṣé. Olúwa ẹ ṣé. Olúwa ẹ ṣé. Ṣùgbọ́n ṣọ́ra fún ènìyàn. Ó ti yé ṣọ́ra fún ènìyàn. Ènìyàn rere wà nínú ayé, ènìyàn búburú sì wà. Ìgbà tí wọ́n bá tún fún ẹ ní àgbàdo àbí oúnjẹ láti jẹ, tó bá jẹ́ ènìyàn ló ń ṣe ṣọ́ ara fún wọn fún àwọn oúnjẹ àti àgbàdo tó ń bá fún ẹ. ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ayérayé ẹ ṣé ọba àwọn ọba ẹ ṣé olúwa àwọn olúwa ẹ ṣé ọba lánàá ẹ ṣé ọba lẹ́nu ẹ ṣé ọba títí ayérayé ẹ ṣé awímáyẹ̀wò ẹ ṣé aṣọ òmátàsí ẹ ṣé. Thank you. I appreciate you all. àwọn èèyàn máa sọ wípé kí ni obìnrin yìí kí ló ń dúpẹ́ fún ẹlòmíà máa sọ pé kí ló tiẹ̀ ń dúpẹ́ fún. <laughs> Halima thank you. àwọn kan wà tí ó sọ fún wọn pé kò ń ṣe anyway I thank God ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ congratulate ọmọ mi tẹ́ congratulate mi. ó ní àwọn pele kan wà tó yẹ pé tó o bá kúrò ní pele yẹn ó lè bọ́ sí pele mìíràn tó dára àwọn èèyàn ò sì ní fẹ́ kó o kọjá nípele náà. ó ti yé ó ní àwọn pele kan wà tí àwọn ènìyàn ò ní fẹ́ kó kọjá nípele náà. Ọlọ́run hmm. ẹ thank you Father. Thank you, Lord. Thank you, Lord. Ọlọ́run Mm. tolúwa ni mí ṣé irun tí mo fi sórí torí mi ò bí wẹ́dà ṣe rí ni ó dà pé kí n yọ kúrò àbí kí n dé fìlà ni àbí kí n lo wíìgì ni mo ti máa máa lọ tẹ́lẹ̀ láti kọ́lá bí màá yẹn máa wọ́n nǹkan ṣe sí mi yẹn mi yẹn kò fẹ́ gẹrun mi mú àfi ọ̀hún sí i. I will use this like that. Ta ló wò It's good now. It's good. Mo kàn wọ́n gbé kò fáyín lórí aṣọ tí mo wọ̀ yìí kí n tó máa lọ mo gbàdúrà fún ara mi àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé àti fún ọmọ mi gbogbo agbára àwọn tí a rán ní iṣẹ́ láti wá mi ní ìjà olúwa jẹ́ kán bára wọn jà àwọn tó bẹ̀ wọ́n àti àwọn tí ó ràn àti òun àwọn fúnra wọn olúwa jọ máa bára wọn jà ìjà òun mi jà bẹ́ẹ̀ ni mi ò sì fẹ́ jà torí bíbélì sọ pé kí n fìjà wọn ọlọ́run ti sọ pé kí n fìjà náà sílẹ̀ fóun ọlọ́run yóò jà fún mi ẹ̀rù yóò bà mí gbogbo ẹni bá wá mi ní ìjà tó ń wọ́ ọmọ mi ní ọlọ́run bá mi bá wọn jà fúnra wọn jẹ́ bára wọn jà fúnra wọn kó sì bá mi bá wọn jà gbogbo ìjà tí ẹnikẹ́ni bá ń wá mi tó ń wá ọmọ mi ní ìjà ẹni ń wá ọmọ mi ní ìjà ẹni ń wá tolúwa mi ní ìjà ẹni ń wá jésù tó fún mi ní ìjà ẹni ń wá ọmọ mi ní ìjà ẹni ń wá ẹ̀mí bọ́lá fọláṣadé ní ìjà gbogbo ẹni tó bá ń wá wa ní ìjà ọlọ́run fúnra rẹ̀ bá wọn jà bàbá bá wọn jà bá wọn wí bá wọn jà bá wọn wí bá wọn jà gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá mo súre fún yín gbogbo ẹni bá ń bá wá yín ní ìjà ọ̀run yóò bá wọn jà fúnra ra ọ̀run yóò jà fún ọ gbogbo ẹni olólùfẹ́ mi gbogbo àwọn tó ń wá yín ní ìjà ọlọ́run yóò jà ìjà náà fún ọ láti wákàtí lọ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ mi fẹ́re ọlọ́run yóò jà fún yín yóò jà fún mi lórúkọ jésù gbogbo àwọn agbára kan àwọn ẹ̀dá tó máa ń wáyàn ní ìjà agbára ayé àwọn agbára ìkà wọ́n máa wá ẹni ìjà láti lè máa fi ẹ́ sùn ẹni wá mi níjà láti lè fi mí sùn ọlọ́run bá wọn jà fúnra rẹ lórúkọ jésù gbogbo ẹni wá mi níjà láti lè máa fi mí sùn ẹni wọ́n mọ̀ mi níjà ẹni tó wá ìwọ ní ìjà láti lè máa fi ọ́ sùn ẹ̀dá bẹ́ẹ̀ ọlọ́run yóò bá wọn jà fún ara rẹ̀ lórúkọ jésù ẹni bá ń wọ́ mi níjà láti lè máa fi mí sùn ọ̀run yóò bá wọn jà bẹ́ẹ̀ lórí kò ní í padà ọlọ́run ẹ ṣé thank you father because you always answer prayer tá a bá ti ń gbàdúrà àwọn èèyàn máa ń sá lọ ẹ̀yin ọ̀tá ẹ̀yin náà ẹ̀rọ olúkúwàdà tí mo kò lè sọ fún yín nìyẹn because àdúrà tá ń gbà ní àti ní kọ̀kọ̀ a máa ń gbà á ẹni pé mi ì ṣe pé fẹ́nikẹ́ni ṣùgbọ́n mo sọ olúwa ẹni tó ń wá mi níjà ọlọ́run wa ní ìjà ọlọ́run bá jà fúnra rẹ̀ gbogbo ẹni wọ́n mọ̀ mi ní ìjà ẹni wọ́n àwọn olólùfẹ́ mi ní ìjà olúwa wá àwọn olúwa bá àwọn ẹ̀dá bẹ́ẹ̀ jà fúnra rẹ̀ bàbá máa bá wọn jà olúwa máa bá wọn jà olúwa máa bá wọn jà olúwa máa bá wọn jà olúwa máa bá wọn jà bàbá máa bá wọn jà olúwa máa bá wọn jà olúwa máa bá wọn jà èmi nìkan kára mi nìkan nìkan mo gbàdúrà yẹn fún o mo gbà fún ẹni ẹni tí wọ́n èmi àtọmọ mi àti gbogbo àwọn olólùfẹ́ mi ní ìjà káàkiri àgbáyé mo gbàdúrà fún àwọn ẹ̀dá bẹ́ẹ̀ láti wákàtí lọ olúwa bá wọn jà fúnra rẹ̀ olúwa bá wọn jà olúwa bá wọn jà olúwa bá wọn jà olúwa bá wọn jà olúwa bá wọn jà olúwa bá wọn jà olúwa bá wọn jà bẹ́ẹ̀ lórí kò ní yí padà because a lot of people they want to destroy your things a lot of people looking for your trouble they are smaller than you they are not up to you wọ́n kàn fẹ́ jẹ́ kó ríra ẹ pé ò jẹ́ nǹkan ni but you are bigger than them for real that's it bye for now any wonderful day ẹni bá ọjà ẹni wájà ẹ nínú ilé tán ti ń wá ẹni jà ẹni tó gbé agbára ìkàdá ní lẹ́mi tẹ́ ìjáwọn èèyàn bá fẹ́ ṣèkà tán bá ti gbé agbára ìkàdá ni wọ́n máa lọ wájà ni ìkà tán fẹ́ ṣe yẹn kọ́ ni bọ̀tì ẹni wá mi níjà tó wọ́ ọmọ mi níjà olúwa bàjà fúnra rẹ̀ bẹ́ẹ̀ ni olúwa bàjà torí pé mo ti fi gbogbo ẹ̀yà ọ bàbá bàjà gbogbo ẹni wá mi níjà tó wọ́ ọmọ mi níjà tó wọ́ àwọn olólùfẹ́ mi níjà ọlọ́run báwọn ẹ̀dá bẹ́ẹ̀ jà bẹ́ẹ̀ lórí kò ní padà my testimony your testimony ọmọ máa lé ni kò ní dín bye for now. ó dẹ̀ pé wọ́n ní àwọn mùsùlùmí sọdún mọ̀lẹ́ pé yóò la àbú ní happy salah o mo kí yín o ọlọ́run kan ló wà o but èdè pé gba ó ti yé bẹ́ẹ̀ yẹn. God bless you anu anuola thank you Peter Odulaja thank you so much ẹnì ẹnì kó pẹ́ sí o ọmọ ọlọ́run ọlọ́run thank you so much also. gbogbo ẹni tó bá lọ sí ìlú òyìnbó tó bá lọ sí anybody tó bá ka ìwé ní Canada àbí ní Quebec ẹni bá kàwé ní Quebec a mọ̀ pé ìpele kan wà ní Quebec òun ló le jù tó bá dé àwọn ìpele tó kù kò le tó àjàjà tó bá wá láti ìlú tó yẹ kó wá bẹ̀rẹ̀ tó bá ti rí wọn tó bá ti ní wọn dúró síbi tó bá dúró ẹ tó bá rí wọn kó kù dó sí wọn gbẹ́rí fún wọn àjàjà wọn skul kan níbí báyìí so e get to a time I was looking for few days to go I was down looking for place I was calling around can I change my environment things was like I wasn't find it easy. Ọlọ́run ẹ ṣé Olúwa ẹ ṣé Olúwa ẹ ṣé Olúwa ẹ ṣé gbogbo àwọn tó fẹ́ràn mi tó wà níbí àti tí ò sí níbí bá mi fẹ́ràn wọn Ọlọ́run Ọlọ́run jọ̀ọ́ gbogbo àwọn tó ń wá ìjà wa Ọlọ́run bá gbogbo wọn jà áà. Ah! gbogbo ẹni ń wájà mi tó ń wájà ọmọ mi let me tell you bó ṣe ń wájà mi ni wọ́n ń wájà ọmọ mi ní surrounding but we thank God for the spirit of God in us the enemy fail when the enemy want to fight actually we are not responding because èèyàn kì í bá wèrè ìwẹ̀ torí ọ̀tá ẹ̀ ti ya wèrè ọ̀tá mi ti ya wèrè àwọn ọ̀tá tó dìde ogun sí mi tó dìde ogun sọmọ mi wọ́n ti ya wèrè most of the time wọn ò ní mọ̀ pé búburú ni àwọn ń rò ṣùgbọ́n Ọlọ́run máa sọ gbẹ̀dìrẹ́rẹ́ at the end because nítorí rò pé òní lè ṣe wàá rí pé o ṣe wàá wá come out bigger than them like kì í ṣowó nìkan come out bigger than them because wọ́n wá ẹni jà o ò tiẹ̀ bá wọn jà bó bá bẹ́ ṣùjà òun wọ́ rẹ̀ ńlẹ̀ ni bó bọ́ta jà òun yẹ̀yẹ́ ara ẹni bẹ́ẹ̀ ni the only mighty warrior tó lè bẹ̀ tí ó náà ni kò bẹ ọlọ́run ti ọ̀tá àti èṣù àti ẹ̀ṣẹ̀ àti gbogbo ohunkóhun tó bá ń wá ìjà ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ń wá ìjà mọ́ ohunkóhun tó bá wù kó pé rẹ̀ nínú ayé yìí God have no respecter of anybody I am a man of God, a woman of God ó ti yẹ yín mẹ́yẹn kì í ṣe gbogbo èèyàn ní touch not my anointing do my prophet no harm by their food ni wọ́n sọ you shall know them I am a woman of God yes and I will not do evil to you to anybody if anybody do it evil to me he has no respecter of anybody he will deal with them accordingly I pray for you once again, all my well wishers all over the world, those who love me, who love my daughter. I pray God will fight for you. The Lord will deliver you. The Lord will deliver me. He will fight my battle, fight for my children, fight for my daughter. He will fight for us in Jesus' name. So, on the media, also be careful. Bye for now. Ọlọ́run bàbá mu àti ẹ̀mí mọ́lẹ̀ nǹkan sí à ń lọ, má bá wa lọ èyí tí mo wí lónìí má jòjì àwìmọ̀ má jòjì àsomọ̀ gbàkóso ayé mi àkọ́bá myself blood of Jesus cover my daughter blood of Jesus ogun ológun wàhálà oníwàhálà ìdààmú onídààmú kò ní di tèmi lórúkọ Jésù gbogbo pampẹ́ tí ọ̀tá dẹ ọ̀tá ló máa mú lórúkọ Jésù ẹni wá ibi fún mi bí mi yóò bá ẹ ẹni bá lò máa ba tí èmi bá ṣe jẹ́ láyé gbogbo ohun tó bá ṣe Ọlọ́run bá jẹ́ ire ní tèmi o ire ní tọmọ ọmọ ayọ̀ ní tèmi ayọ̀ ní tọmọ mi bẹ́ẹ̀ lórí kò ní yí padà thank you father because you answer prayer worship you lord because you are God in Jesus name we pray ibi tó ń sọ pé ànílè dé láyé níbi rere ni ọlọ́run gbé wa débẹ̀ kó gbé wa kọjá abẹ ọba tó máa ń promote tí ò lè <laughs> tẹnikẹ́ni ò lè demote ọlọ́run promote mi promote àwọn olólùfẹ́ mi promote ọmọ mi promote tolúwa mi jésù tó fún mi ayọ̀ mi dé mi rọmọ kẹ́ promote ẹ̀ fún mi promote gbogbo àwọn olólùfẹ́ mi gbogbo àwọn tó ń pọ́n wa lẹ́yìn pa bàbá promote wọn bẹ́ẹ̀ lórí promote orílẹ̀-èdè wa promote Canada mọ́ promote all our web shall so shall it be in Jesus name bye for now.